الحمد لله ولي الصالحين ولا عدوان إلا على الظالمين ثم الصلاة والسلام على خير الأنام محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته نحمد الله ونشكره على أن يسر لنا صلاة الصبح في الجماعة نسأله أن يجعله مقبولة عنده ọpẹ́ni fún الله ọba nìkẹ́ọ́lá ọba tó yọ̀ǹda fún èmi àti ẹ̀yin tààrọ̀ ìdáàmọ̀ sí sọ́láàtù sọ́lọ̀ ó tún jẹ́ sọ́láàtù fàjìrì lọ́lọ́run bá dé yọ̀ǹda rẹ̀ fún wa ní rọ́rùn àbí ọlọ́run bá lè kí ọlákùgbà ẹ̀rùn náà ní bàádà fún wa ṣùgbọ́n ìkàlá kì báyìí táwọn kí mi mọ́ ọlọ́mọṣẹ́lẹ̀ ní àkíwọ̀n wọn ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ jẹ́ kákìláyé kákìláyé wa dada yìí tí Allahu Ta'ala tó fi ṣe fún kálukú wa ọlọ́mọjẹ kò bàjẹ́ àlékún dáadáa ọlọ́run kò ṣe fẹ́ni kọ̀ọ̀kan wa láláì ní bí nà pinnu á sọ̀rọ̀ ṣókí láàárọ̀ yìí nípa nǹkan tá a gbé lọ́wọ́ tá a mọ̀ sí àlè Islam abala tó ṣe kókó ń bẹ tó pàtàkì ju gbogbo àwọn abala yòókù lọ òun ni abala àlàákìdá àlàákìdá tá a mọ̀ sí àdìsọ́kàn mùsùlùmí kí la dìsọ́kàn kí ni gbàgbọ́ wa nípa nǹkan tá ń ṣe àpẹẹrẹ kan tá a mú wa nípa àkìdá. ترجع العقيدة متعلقة بكل العبادات العملية àwọn èèyàn máa ń rò wípé tá a bá ń sọ̀rọ̀ àkídà ìgbàgbọ́ kò ní ń ṣe pẹ̀lú ìjọsìn àfaraṣe àwọn ìjọsìn àfaraṣe bí ìrun kíkí táǹkì lọ́wọ́ yìí bí ká ṣe rúnrọ́ ká ṣe hajj ká gba àwẹ̀ ká tọrẹ àánú àwọn ẹ̀wọ̀n rò pé kò ní nǹkan kan ṣe pẹ̀lú ìgbàgbọ́ kò sí abala ẹ̀sìn wa kan tó ṣe wípé kò táàbí àìlera àkìdá ni kò sí ni ó ń tẹ̀lé àkìdá rẹ̀ yẹn eré ìrántá kí láàárọ̀ yìí kí nìdí tá a fi wá kí ẹlòmíì nínú tó jẹ́ kó gba Islam ní irun táǹkì ṣùgbọ́n kò ní gba aládà irun tó táǹkì bó ṣe bá wa kì í. ó ń wo àwọn genuflexion ìyẹn ni àwọn oríkèéríkèé tàbí orígun irun kọ̀ọ̀kan bá ṣe ń kì í. ànàró adáwọ́tẹ́kùntẹ́kọ̀ọ̀kọ̀ táǹkì ní òkú abẹ̀rẹ̀ ńbẹ̀ àforíbalẹ̀ ńbẹ̀ àjókòó àwọn nǹkan yìí ló kà àti lórí òun sì ti lẹ́kọ̀ọ́ nípa táǹtì ní physical and health education tí wọ́n ti lọ pín sí human kinetics lónìí àti uh, health education. ó ti ka human kinetics wípé gbogbo àwọn nǹkan tá à ń ṣe nínú yẹn bá lè máa ṣe láràárọ̀ ló ń tọ̀ máa lálàáfíà àánúbí is highly intelligent knowledgeable so bẹ́ẹ̀ wa kírun yìí tó wà lẹ́yìn ẹ̀ nígbà tó ń kò kírun yẹn kò gbọ́ ìrùn yẹn yé wípé awjabaha Allahu ala kulli muslimin lọ́lọ́run ọba ṣe é lọ́ranyàn lórí gbogbo mùsùlùmí pátápátá àǹfààní tóun rò kó wà ń bẹ̀ yẹn tóun yẹn ló mú un kì í kò sí yẹn òun ń kírun intisalan li amrillah ní ìtẹ̀lé àṣẹ ọlọ́run wattiba'an li sunnati nabiyyi sallallahu alaihi wa sallam àti ìmá tẹ̀lé súnà nàbí wa muhammad sallallahu alaihi wa sallam so àkídà tó wà náà rún kíkí ní pé à ń kírun torí bọ́lọ̀ ń ṣe lọ́rùn ìrìnàlẹ́wà lórí torí pé àwọn kí ní ìlànà bí ànábì wa Muhammad sallallahu alaihi wa alihi wa sallam ṣe ní káàkiri nípa tí wọ́n kí wọn yẹ gbogbo tí wọ́n wá rí kí wọ́n fà yọ nù kọ́ láàfin kì bí kan ń bẹ̀ tó ń ẹni ẹni tó bá lè máa bọ ojú lẹ́yìn márùn lójúmọ́ kò ní ní àìsàn ojú tó bá pé téèyàn gbọ́ yé téèyàn fi lọ ṣàlọ́ àlánù kò ní lálọ́ àlá òun ló fi jẹ́ pé ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam sọ pé innamal a'malu binniyat wa innamal kulli mri'in ma nawa ẹ irú gbogbo iṣẹ́ tá à ń ṣe pátá látòkèdélẹ̀ láì dá ẹyọ kan sí láì dá ẹyọ kan lẹ̀ bí ìnìyà pẹ̀lú èrò gbígbà ni o iṣẹ́ tá à ń ṣe yẹn ló ní tá gbà lérò pẹ̀lú ṣíṣe kàmẹ̀ǹjà àìlà lè má di àdá sọ̀bá ìlèyè sọ̀lìyà làákín ìǹtìzọ̀rọ̀ lè sọ̀dà kọ̀ gẹ́gẹ́ bí ẹni tó wá sí mọ́ṣáláṣí lóòrọ̀ ètò wa bá kírun ṣùgbọ́n nírètí ẹni tó fẹ́ gba ọrẹ lòun fi wá o àtẹ̀rí tó kírun dáadáa àmọ́ tí tó fi wá ní tó fẹ́ gbọ́ rẹ̀ ìhádẹ́ ó sàmì á bí hudúrí mọ́hùsínì sílìbárì á wọ́wọ́ yá àti ìlàlùmọ́sídìí wọ́n yàtọ̀ sọ́dọ̀ akọ ìdàjà ìlàlùmọ́sídìí toró ti gbọ́ wípé ọkùnrin ọlọ́rẹ̀ nì onídínà ọlọ́rẹ̀ ń ti dé alájì ti dé látẹ̀kọ́ lánàá lálẹ́ àná bá alájì bá sì ti dé yóò kírun mọ́ṣáláṣí yóò sì tàwọn èèyàn lọ́rẹ̀ wà láti àná pàápàá jùlọ àwọn tí wọ́n bá kọ́kọ́ dé mọ́ṣáláṣí alájì ó ti ṣọ́ wọn ẹnì kọ̀ọ̀kan nù wọn ò ní gbà less than five thousand naira kálájì ó tó padà bó ti wá gbọ́ lánàá tó rí gbọ́ ní káwọn ti wọlé báyìí òun lọ́kọ́ dé mọ́ṣáláṣí láàárọ̀ lérè tí pé wọ́n gba five k ó kírun òun àmì èròǹgbà rẹ̀ tó fi wá kírun kì í ṣe nítorí tá a sọ lẹ́ẹ̀kan pé láti mú àṣẹ ọlọ́run ọba tó pa wá láṣẹṣẹ pé akíyìmọ̀ sọ̀ra ẹ̀mọ́ kẹrù. èròǹgbà rẹ̀ náà gbà tó ti gba five yẹn innama likulli mri'in máa nà wá ohun tó gbà lérò náà ló ti gbà yẹn kò ní sí ládàá kan fún tánàbí fi tẹ̀síwájú pé waman kanat hijratuhu ila Allahi wa rasulihi fa hijratuhu ila Allahi wa rasulihi ẹ̀ ń bá torí tọ́lọ́mùtànàbí ṣe jíra ẹ̀sán tí ó gbà náà ni bó ṣe ń torí tọ́lọ́mùtànàbí. ومن كانت هجرته للدنيا يصيبها أو امرأة ينكرها ẹni bá ṣe ìjírá nítorí ilé ayé kan tó fẹ́ lébá àbí nítorí obè kan tó fẹ́ fẹ́ fàhíjìrọ́tùhú ìlànà àjàrà ìlú ẹ̀sùn tí ó gbà náà ni tó torí rẹ̀ ṣe ìjọ wàákàdà mẹ́jà ìlàlùmọ́ ìdílé sọ́gbìn ṣókè nìsí bẹ́ẹ̀ lẹ́ tó wá sí mọ́ṣáláṣí láti wá kírun èèyàn san rẹ̀ ó dá lórí kí lè rògbà rẹ̀ tó fi wá kírun pé wọ́n ní máa nǹkan dé lánàá wọ́n lè lo kí ṣàtẹ́ bá rí wọ́n ròyìn ohun máa yẹn kó dùn kí wá mọ́ṣáláṣí tẹ́lẹ̀ òun fẹ́ lọ gbọ́ ohun máa ń lónìí wọ́n ní máa náà kíkún ò ti gbọ́ irú ohun àràmàǹdà báwọn ní ah! wọ́n ní mọ́ṣáláṣí méjì ń lọ àṣùbà láàárọ̀ láà mo fẹ́rẹ̀ lè gbọ́ ohun àbáhùn kí wọ́n ló dùn wọ́n ní wọ́n kà ló ti dé kọ́dà wọ́n láti kékeré ní tí ń báyìí pé ní sún yẹn ti mú lọ wọ́n láwọn lábá àkànní àwọn àjọ náà ti mú lọ ah wọ́n ròyìn ní ìlú láàárọ̀ ńlọ wò lọ ṣe lọ wò ó fẹ́ lọ wò alẹ́sọ̀ kàdálí ìwọ ń wò mọ́ṣáláṣí tó ń kírun ṣùgbọ́n lóun fẹ́ wá wo ẹni tí olóhùn tó dùn kò ní gbalada wọn nígbà tó fi wá rí ẹni tó hùn rẹ̀ dùn tó sì ti gbọ́ náà ní tó torí ẹ̀wà mọ́ṣáláṣí náà ní ìlú báàbù dáadáa kò sí dáadáa ló fi ọtí àlàákìdà muhimma ọ ahamu ṣe fèrè Islam ó ló fi ọtí àdìsọ́kàn ìgbàgbọ́ ló pàtàkì jù. nínú gbogbo táàṣe inú ẹ̀sìn kó ló lè gbogbo ìjọsìn pátá tàbí a lè àkídà bí àkídà gbogbo ìjọsìn pátá ń tẹ̀lé àkídà lẹ́yìn tẹ́lẹ̀ tó lọ mọ́kà òun gbúrò tó ráwọn ilé gbogbo bẹ mọ́kà pé a àbí ìlú wọn àwọn tó lọ ní mm. bá dé kààbà wọ́n ló fẹ́ ní kààbà tó ti ń kàyé ilẹ̀kùn tí ń bẹ̀m̀bẹ̀ kò sí ń tọ́kàn ilẹ̀kùn lọ́lọ́ọ̀ká mọ́ká mo ti gbọ́ bàbá kan rí mo rí ní o mo rí báyìí mo sì tún gbọ́ tí ń sọ ọ̀rọ̀ ti pé ọ̀rọ̀ 70 ní o tàbí no alẹ́ 80 lọ́yọ̀ ah ó lẹ́yìn bá pé lẹ́kùn kààbà iye báyìí nínú irọ́ nípa òun gbìyànjú ọ̀nkà òun ò dópin ó ń fi ó mú nǹkan bíi ṣọ́ọ̀kì àti nǹkan lọ́wọ́ onígbò bá tó bíbẹ̀ tó ń kàbà ìfowó kọ̀ ṣe ni ó ń tá rìn rìn rìn rìn owó padà bá ẹni bá pè é báyìí ní ìdílé ẹ̀kún kàbà irọ́ nípa òun ò mọ̀ pé bóun ṣe ń kọ́ yẹn ni àwọn tí wọ́n ń sọ kàbà jẹ́ ń tọ́jú rẹ̀ ní ń pa á rẹ̀ tẹ̀lé wọn àwọn òbí níjẹ́ ó nítorí ìbẹ̀rù kíni ìtọ́lọ́wọ́ bá sọ nù kọ́ra káàná àmì ẹ ń bá wọnú kábà ti dẹni fàyàbàyà wọn ò ní fẹ́ jágun mọ́ táyẹ̀ bá ti já bá àwọn àwọn bàbá wọn ti ṣe lọ́hùn tó bá ti wá kọ́ bá wọn tó bá ti kó bẹ́ẹ̀ kún ìrìn àparí ohun ọ̀mọ̀ tó ń parẹ́ tẹ̀lé lẹ́yìn <laughs> ẹlòmíì bó ṣe wá gbọ́ bí bàbá ń ṣe ń sọ̀hún lónìí ṣe ilẹ̀ ọ̀kalẹ̀kùn kàrà gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà làwọn rí mọ́kà àwọn ẹlòmíì tábàlà kí òun ni ah àwọn àyè ni wọ́n máa tí ò ní ṣe pẹ̀lú hajji tí wọ́n wá ṣe ọ̀n lọ fa àràfà lálọ́ọ̀lẹ̀ àrọ́fà ọjọ́ kẹsàn-án oṣù kejìlá ojú ọ̀run tá a mọ̀ sí ìdòlẹ̀ hijja lọ́lọ́ ní alọ́ọ̀bẹ̀ ẹlẹ́mí mẹ́ka kàkà lọ sí haram masjid al-haram

kìí sí àràfà jọ́kìyè yóò àràfà alálọ́lẹ̀ wọ́n tún dáwó gbogbo lọ ah àwọn lọ àràfà nígbà mi lọ mọ́ká ah! ẹ̀yìn ọ̀la àràfà ní ilé afá ìjọ kẹsàn lọ́lọ́ ní àlọ́kì ah ìròyìn pọ̀ àwọn wo gbogbo òkè kí ló wo bí àwọn ti lọ sí oní gbogbo ìrà lọ́rùn ìrọ̀ kòtò ìrọ̀ tí ànábì sọ̀rọ̀ bá àlèwà síláńtì máa kiri náà gọ́ọ̀rọ̀ sáọ́lì nìyẹn ṣùgbọ́n lè gògó ìlà gògó ìlà náà bàbá wa mọ̀ sí ń tà mọ̀ sí gọ́ọ̀rọ̀ gọ́ọ̀rọ̀ gọ́ọ̀rọ̀ lẹ́hìnrà tọ́lá lè ti máa ń jọ́ sí fọlọ́ ó ga ó jìnnà pọ̀ ilé tẹ̀lé lọ tẹ̀ sí YouTube wọ́n ti ẹ̀tún ṣú rẹ̀ wọ́n sọ àìtì nínú tẹ̀sílẹ̀ ọdún tó lọ si kan ṣàlàyé gbogbo height from the sea level bó ṣe ga tó distance òdiwọ̀n ìrìn iye ibùsọ̀ tó wà ẹ̀rìn àti ìgbà tẹ́ bá rìn kí èsì pẹ̀lú sáré kẹ tó lè débẹ̀ iye ìṣẹ́jú tẹ́ lò àti gbogbo ẹ̀ àti gbímọ̀ rẹ̀ sì fẹ̀ tó tí wọ́n ti ń yà àwọn èèyàn tí wọ́n ti ń ṣe ẹ lọ́dún YouTube kan tẹ gọ́ọ̀rù rẹ̀ lọ hmm, ẹ̀rìn yóò pọ̀ ìmọ̀ kò jáde ju ẹ̀yàn orí rẹ̀ bẹ́ẹ̀ sì tẹ̀ sínú search engine náà bíi Google yóò kó gbogbo àwọn dátà sí mi jáde tẹ́ gbọ́dọ̀ mọ̀ sọ̀rọ̀ àwọn ìyẹn nù òun ni ó mọ̀ wá kì àwọn kan ń bíi ẹjọ́ mọ́sídìí jìnnì ìsáfẹ́ mú wa lọ́mọ́ṣáláṣí àwọn àjànà ní mọ́kà nǹkan ń wá kì nù àwọn kan ní mọ́ṣáláṣí fásimà nǹkan gbogbo ń bí à ń wù ú sí kankan mẹ́tọ́lọ́ ní alọ́ òun lẹ́yìn àwọ̀fà tó ní alọ́ níjọ́ kẹsàn-án táwọn ó sì wọn lọ káàkiri wọ́n sì lè jẹ́ ẹjọ́ bí wọ́n bí àná bí sí gangan òun fẹ́ẹ́ lè ṣàdúrà ń bẹ́ẹ̀ ibi tọ́lọ ń fìdí ní kó ṣàdúrà ọ̀tọ̀ Suratul Baqara nígbà tọ́lọ́wọ́n bá sọ ibi tá a bá tọ̀ wá fún tán kí ló ní ká ṣe ó ní ní kí ni maqamul Ibrahim ààyè Ibrahim lẹ́yìn rẹ̀ ó ní ká kírun lẹ́ ààyè nàbìlà rákà méjì ìdí ò máa kì í ní masjidu kíbìlà téèmì tó bá dé Madina wọn ní mọ́ṣáláṣí tó ní nígbà rí méjì ah òun fẹ́ lọ yìí alùkúbà mọ́sílù lùkúbà tánàbí sọ gangan kò nílé so akídà ní tí gẹ́gẹ́ bí ẹni tó lọ mọ́kà torí pó fẹ́ kan eyín ó ti pẹ́ sí eyín mọ́kà tí ń wù gbọ́ọ́dé mọ́kà lónìí eyín ní ìwọ̀n lékì nínú hòtẹ́ẹ̀lì táwà wọn báwọn kan sọ̀rọ̀ pé mọ́kàn yìí wọ́n sì gbà wà láì mọ̀ ìbàdàn kan yín dídún orí wọ́n ní màmá kan ló wá pé àwọn màmá tí ò gbọ́ lárúbáwá àwọn náà ò gbọ́ lárúbáwá wọn ò mọ bí wọ́n ṣe ní èmi gan fúnra mi jẹ́ mọ́ ìjẹ́ sí nǹkan yìí wà láì ṣàìgbọ́ lárúbáwá àtẹ́yìn tó jẹ́ pé tó wà lẹ́nu wọn ni wọ́n sì rí bẹ́ẹ̀ wọ́n kà bí ẹni tó wá sábà kà lọ mọ́ kà bó dé ẹni tó gbogbo ìgbà sábà kà ní kí ni ọ̀nà àti mọ́ ní yàá sín ọkùnrin kan sí wọn sábà kà mọ́ látàyé àwọn bàbá wa jẹ́ ti lọ seventies òun làwọn yorùbá máa wá kí màmá mi sọ pé lákùn sábàkà yàásín ni ọba ara o yàásín ìwà mọ́ ọmọ rẹ̀ mo rí yàn ní sọ yorùbá báyìí àwọn ọmọ rẹ̀ wọ́n tún ti àwọn ní tó ń ta wọn ló dáa ṣùgbọ́n tí mo kàn fẹ́ lò ní pé àdìsọ́kàn sábàkà rẹ̀ lómi ìdí lọ́mọ ká kò ní ṣe gbogbo bá ẹ̀fẹ́ fún gbogbo ní sábàkà bí àwọn oníṣòwò àwọn ń lọ tó káàpẹ̀ yóò nílẹ̀ ń tàn sàlàyé òun náà ni àlàkídà ẹgbẹ́ tá a bá ti làkídà sọ́yìn báyìí àwọn alákìídà nù ah, àìmọ̀kan ló bí gbólóhùn yẹn torí pé tí ò bá ti sí àkídà tá à ń pè ní àdìsọ́kàn mùsùlùmí ìgbàgbọ́ gbogbo iṣẹ́ ti wó dànù kí ládìsọ́kàn rẹ kí ìgbàgbọ́ rẹ pàtó ń ṣe gẹ́gẹ́ bí àwọn tí wọ́n ní a la sàlátù àwọn obìnrin lóòjọ́ sunday kí ló fẹ́ lọ ṣe ó fẹ́ lọ jó à ń fi obìnrin tí wọ́n ló ṣe pé àwa náà kẹ̀rẹ́ ń kàrẹ́ ni abẹ́mọ̀ á fi yí epo ètò èkó tó gbé wà náà àwa náà lajú ní kàrẹ́ tí bá wá ń lọ yóò ti two hundred naira lónà wọn kó àwọn tẹ́lẹ̀. àwọn twenty twenty naira àwọn owó kan téèyàn bá ká báyìí tí ó tún náà wọ́n padà wọ́n làwọn ná ó fẹ́ ọ̀pẹ́sì wa ìyàwó àṣẹ five five hundred ló wá pé ọmọ ẹ̀ ọmọ ẹ̀ tó wà ní kọ̀tá ó pè tó wà lamẹ́ríkà ojú fẹ́ tì wọn ẹ má jù ojú ó tì wọn o ọmọ wa sẹ́ndì owó sí fifty k kan sẹ́ndì fifty kan sẹ́ndì hundred báyìí àwọn lọ ṣe ní five five hundred naira tó tuntun oṣù dáhùn àlá tó ti jẹ́ kóbìnrin kọ́ ṣe tiẹ̀ náà olóńlò wọn lọ́kàn gbé gbá ìyẹn bá mi gbé ìgbà ọ̀pẹ ẹ bá mi gbé ìgbà ọ̀pẹ lọ àjù bá bá bẹ̀rẹ̀ pàtó ń parí ojú ẹ̀ lé wọn lójú ọ̀nà àkóbẹ̀rẹ̀ yẹn à ń fún fi hàn ìtọ́lọ sí tiẹ̀ ni ó lọ káńká. sọ àkídà àdìsọ́kàn rẹ̀ ń tẹ́lẹ̀ gbàládà gbọ́dọ̀ sàlátù abàdàn ó ti fi hàn ó ti fi hàn náà nù bẹ́ẹ̀ ti tàn sọ́lẹ̀ kan ẹlòmíín tó fi kúrò ní mọ́sálásù tó fi lọ bòmí ní kúrò pò ní wọ́n fi jà níra ṣùgbọ́n àwọn àbá àti mọ̀gbọ́n tí wọ́n fi ń jẹun báyìí tí wọ́n bá ti wò kí hàn ní ẹgbẹ́ àsálátù wọn ni wọ́n fẹ́ joyè àmìra àsálátù ìyálóde àsálátù ọ̀tún ìyálóde àsálátù ọ̀tún àmìra ẹ̀wò ìyálóde ọ̀tún ìyálóde àmìra ọ̀tún àmìra wọ́n ti jẹun àwọn ìyá yẹn ó pè àwọn ọmọ wọn nǹkan ìsìn náà wọ́n kú ní àmọ́ náwó sí ó gbowó tó bá tún ti di wọ́n á fi wò kí hàn tí ò sówó lọ́wọ́ ọmọ lẹ́yìn bí ọdún méjì kan kò kọ́ máa ń kéèkó jù kan ẹjẹ́ á tún joyè wọ́n tún kọ́ àwọn òye ní ìjáde alárànṣẹ́ àsàlátù alátìlẹ́yìn àsàlátù ẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ tó pọ̀ èèyàn lè fáwọn bẹ́ẹ̀dì yọ Mm, onísábàbí àsàlátù gbàtí àbájáde mọ̀mọ́ ìlú ṣe sábàbí àsàlátù tá a kójọ yìí ó ń lọ yọ àpá lẹ́nu sí kíkẹ́ agbọ́dọ̀ lásàlátù ni alágbẹ́gbẹ́rẹ́ tó ní owó jáde irú àpá àwọn náà ní ìsìn kò sí ládàá kankan tí ó gbà lọ́dọ̀ ọ̀lọ́ tó tèjì tó fi kásàlátù jẹ ni ó fẹ́ máa jẹun bí àwọn àpá àti nǹkan máa ń kéwù ọmọ tí ò tí ì mọ kùránì fẹ́ ní kó wá ṣe wòlímọ̀ tí wòlímọ̀ bá ti wá kó ọ̀sẹ̀ kan wọ́n kó pàtì ẹ bu ọmọ ẹ̀wọ̀n tí yorùbá ń pè ń pàtì ẹ ẹgbà tí wà lọ ha sórí aliflamimba alikitabu láàrin ìgbà fíì òdáhùn lèlé mọ́ta kìína alẹ́dínà yóò mìíràn náà dìde débi ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وأنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك aláwùjámi rabi wà kúlá ìkà òun ni mo fèrè wọn. aláàdá báàrí kàlẹ̀ báàrí máa dùn ún. lẹ́yìn tó ọmọ nǹkan kò mọ kankan nù Kùránì a máa dùn yàn á sì máa pààyàn lẹ́kọ̀ọ́ fáwọn màmá àtàwọn bàbá tí wọ́n lọ ẹ̀rí oníkámọ́ fọmọ nílé kéwù yẹn nílé kéwù tó oníkámọ́ mọ́ wá wọ́n tó wá lọ sọ fún àfáàn tí wọ́n bá tún ti wá sọ fún wọ́n tó dá wàhálà alẹ́ àfáàn yóò wá mọ òkú àwọn àfáàn yẹn ọ̀tá àwọn ni wọ́n sọ ọ̀pọ̀lọpọ̀ àfáàn súnà wọn ní dá wọn ò ní sọ̀rọ̀ wọn àmọ́ ni tí ọkàn pé ẹ wo owó tí wọ́n ná ọmọ wọn ọmọ kùránì kankan lọ àwọn kò sí ń tà fún àyẹ̀ ń fẹ́ ṣe tí ó fẹ́ gbowó wáyé bá kọ́ ń ké kúrúkúrú wọn ti máa wọ́n ti máa tí ó náà nù láì mọ́ dòrè ní àwọn òbí wọn sí mọ́. tó á dádó nítorí àsìkò àti ìrìnsẹ́jú méjìlélógún bá a ṣe ń sọ̀rọ̀ yìí torí náà àkídà ìgbàgbọ́ nípa ń tàn ṣe òun lọ̀gá òun nìpìlẹ̀ ẹ̀yin náà ẹ̀ bóòtù òṣèlú jẹ́ bẹ́ẹ̀ ọ̀kẹ́ ìfọ̀là ọdún mẹ́tàlá lànà nílò Mákà tí ìjíṣẹ́ ọlọ́run ó sì lo ọdún mẹ́wàá péré nílùú Madina ìjíṣẹ́ ọlọ́run àmọ́ ní maka ọdún mẹ́wàá àkọ́kọ́ tánàbí ló maka kò sí ti ń jẹ́ ìrun kíkí kò sí ti ń jẹ́ àwẹ̀ gbígbà nǹkan ẹyọ kan péré lànàbí pépè sí fún odidi ọdún mẹ́wàá àkọ́kọ́ ẹ pé ẹyọ gbọ́dọ̀ sí kàn wí fáwọn ará mọ́kànlá kò fi nǹkan kan kún ọ tí wọ́n bá ti wá ṣe hajj torí pé àwọn òṣèbọ ń ṣe hajj torí pé hajj yẹn lọ́lọ́run ti pàṣẹ látàrí Ibrahim ànábì Ibrahim alayhi salam torí gbogbo wọn ti mọ̀ pé hajj wa Ismail ti kọ́ wọn ìgbà tí Ismail lọ́tọ́ ni wọ́n fẹ́ bọ́kún wọn ó wà ànábì àwọn rìn kiri yóò máa pariwo kúlú la ilaha illallah tuflihu ẹ sọ pé la ilaha illallah tuflihu. kẹjìrì wọn sọ torí pé ọmọ tó máa ju àwa lọ àwọn olórin bí wọn máa fi kọrin so ní okosun evangelist ni inú evangelist lọ kú sí nígbà Mandela ti ń kọrin fún tó gbòòdì lẹ́wọ̀n kò lórin kọ mọ́ ẹgbẹ́ liberation study ló ń kọ wọ́n ti wá ju Mandela kalẹ̀ orin wo ló tún kọ

عليكم لا دا لون شيء فينك وكما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابه برحمتك يا أرحم الراحمين ويا أكرم المكرمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين وانصر المجاهدين في كل مكان اللهم يسر ولا تعسر واجعل أمورنا سهلا يسيرا ولا تسلط علينا من لا يخافك ولا يرحمنا واحسن عاقبتنا في الأمور كلها واحكي كماننا وارفع درجاتنا وثبتنا وأجرنا من خزي الدنيا ومن عذاب الآخرة برحمتك يا أرحم الراحمين ويا أكرم المكرمين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما وبجعلنا مقيم الصلاة ومن ذريتنا ربنا وتقبل دعاء اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وسلم تسليما كثيرا كثيرا والسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته عليكم السلام ورحمة الله وبركاته عليكم السلام ورحمة الله وبركاته